Islam mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín ìrújú àwọn onísúfí Allah subhanahu wa ta'ala yóò fi wá ṣe kòǹgẹ́ dáadáa ọjọ́ òní òní ọjọ́ àtàlátà. yaumu tulafa déètì òní ní ọjọ́ kẹrin oṣù kọkànlá oṣù bulikọ́ádà ọdún fourteen forty two. mo fẹ́ fi àsìkò yìí rọ gbogbo àwa mùsùlùmí wípé ètò yìí kìí ṣe fún àǹfààní àwọn onísúfì nìkan bí kò ṣe fún àǹfààní àwa mùsùlùmí òdodo nítorí pé àwa mùsùlùmí òdodo láti wà lórí ìmọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn onísúfí àwọn ni wọ́n kóra wọn sínú rújúrújú ìrújú láti pè ní ìrújú àwọn onísúfí ó wá ṣeé ṣe kí onísúfí kan kó wà ní àyíká wa. báwo la ṣe mọ irọ́ tó ń pọ́n ní pépà irọ́ tó ń pọ́n ní pépà báwo la ṣe mọ̀ tí ó bá já sí wípé a gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìrújú àwọn oníṣúfí ẹ sì rí i pé látìgbà tí aláwo ti kádàrá pé ká bẹ̀rẹ̀ ètò yìí ìyẹn ìrújú àwọn oníṣúfí lórí ìkànnì yìí àdáwà ànàbàwíyà gbogbo ìhàlẹ̀ ìdúnkokò ìdúnmọ̀húrúmọ̀húrú ìlérí èyí tí àwọn oníṣúfí tí wọ́n kọ́kọ́ tì síwájú. Si ní kété tá a bẹ̀rẹ̀ ètò yìí wípé àwọn ọmọ fún wa ní èsì ṣe rí i pé wọn ò rí èsì mú wá látọjọ́ tá a ti ń ka síra wọn yìí kò tí sí ẹnìkan in the whole world tó jáde tó sọ pé tíra tá à ń kà yìí o kì í ṣe tíra tìjàníyà in the whole world kò tí ì sí ẹnìkan nínú wọn tó jáde tó wá disown tíra jàwá irulè màání wàbùlùkùlẹ̀ àmání àti sẹ́rí rẹ̀ kìtàbù rìmá. kò tí ì sí ẹnìkan nínú wọn gbogbo àwọn àyọkà àyọlò tí à ń mú jáde nínú tírà náà èmi ò mọ̀ tí ì mi ò sì tí ì rí pé ẹnìkan jáde ó sọ pé ohun tá a kà jáde yẹn kò sí nínú rẹ̀ tàbí kó sọ pé ohun tá a kà jáde yẹn ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn tàbí kó tiẹ̀ fẹ́ kan sọ pé tíra náà kì í ṣe tíra wọn. kí wá ni wọ́n ń ṣe láti gbà yìí a ti bẹ̀rẹ̀ ìrújú àwọn oníṣúfí ilẹ̀ mà ti ta sí kì í mà ṣe ọ̀rọ̀ oṣù kan kì í mà ṣe ọ̀rọ̀ oṣù méjì ọmọ tí ń kadún lọ báyìí ẹ̀yin onísúfí ẹ̀yin onísúfí ṣé ẹ sùn ni àbẹ́ ń tó gbé. anyway ẹni tó sùn láàjì àìjí apirọrọ ẹ sùn ńṣe lẹ pirọrọ. ọwọ́ nǹkan tí àwọn oníṣúfì wá rí ṣe látìgbà yìí kò tayọ fífi ẹ̀tẹ̀ sílẹ̀ pa làpálàpá dípò kí wọ́n ó disóònù tíra àwọn táǹkà dípò kí wọ́n sọ pé àyọlù tá a mú wá nínú rẹ̀ kò sí nínú rẹ̀ tàbí dípò kí wọ́n sọ pé ìtumọ̀ tá a túmọ̀ rẹ̀ sí òun kọ́ ni ìtumọ̀ rẹ̀ ohun tí wọ́n ń ṣe ò tayọ pé wọ́n wá ń lọ mú áyà wá wọ́n ń lọ mú àdíìsì wá láti fi gbé ìṣìnà tìjà níyàwó lẹ́sẹ̀. ó sì yé mùsùlùmí wípé ní ọjọ́ tí ayàdù kùránì ń sọ̀kalẹ̀ ní ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ń ṣe ìsìláàmù ó yé mùsùlùmí wípé wọn ò tí ì bí ìyáláyà Ṣéhù Ahmad Tijani. wọn ò tí ì bí baba ńlá Ṣéhù Ahmada Tijani. bèlèntàsí pé àwa sọ pé ànábìwa Muhammadu onísùfì ni bèlèntàsí pé àwa sọ pé ànábìwa Muhammadu ó wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ àtìjàníyà àmọ́ igun méjì ni mo pín agbọ́n ní ìwà yìí sí ìyẹn ìrújú àwọn oníṣúfí igun àkọ́kọ́ òun ni mímú àyọlù wá láti inú tírà àwọn káyé ó kọ́kọ́ gbọ́ ohun tí ń bẹnu tírà àwọn ṣẹ́rígun kejì tó máa jẹ́ abala kejì lábẹ́ agbọ́n nìyí òun ni ṣíṣe àlàyé lórí àwọn ááyà àti àwọn hadithi ànábì sallallahu alayhi wa sallam èyí tí àwọn onísúfí tí wọ́n tẹ̀bàtì tí wọ́n lérò wípé ááyà náà ń sọ nípa tìjàníyà tàbí hadithi náà ń sọ nípa àtìjàníyà nígbà tí a bá bù ṣe níbi àwọn ìtọ́kasí àwọn àyọkà àwọn àyọlò láti inú tírà wọn nígbà náà láwà bọ́ sí abala kejì lábẹ́ ìrújú àwọn oníṣúfì èyí tí í ṣe àlàyé àti èsì ọ̀rọ̀ lórí àwọn ááyà tí àwọn tí tí àwọn tìjàníyà máa ń tọ́ka sí lórí àwọn hadithi tí àwọn tìjàníyà máa ń tọ́ka sí lẹ́yìn yẹn lásẹ̀t wa mú ti tọ̀rí kọ̀ọ̀kọ̀ dìrí yàpọ̀n torí pé ojú ọ̀nà tìjàníyà nínú súfí ọ̀tọ̀ ojú ọ̀nà kọ̀dìríyà nínú súfì ọ̀tọ̀ nígbà tí agbára wọn ti já níyẹ̀ ò ká èsì ọ̀rọ̀ wọ́n wá ìkú lọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn kọ̀dìríyà pé kí wọ́n ran àwọn lọ́wọ́ ìdí nìyẹn tí Suleiman Rọ́jí ti Sufism TV tó ń jẹ́ oníkọ̀dìríyà tó fi ń solicit tó fi ń ṣe agbẹjọ́rò fún àwọn ní tọ̀ríkọ tìjàníyà tí ó sì mọ nǹkan kan nípa tọ̀ríkọ tìjàníyà kò mọ nǹkan kan nípa tọ̀ríkọ tìjàníyà ojú ọ̀nà kọ̀dìríyà ló mà ojú ọ̀nà kọ̀dìríyà tó sì mọ̀ yín náà ìṣìnà ni fún un kí ẹ̀yin ó tìjàníyà worldwide àtẹ̀yin oníkọ̀dìríyà torí ẹ̀yin méjèèjì náà ni ẹ wà ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin la bùkátà sí ká mọ kí yín tẹ gbé dání ń pè lẹ́sìn ọ̀rọ̀ yín la bùkátà ká mọ ìṣìnà tẹ gbé dání pè ní ìmọ̀nà. kan yín kọ́ ran apá kejì kò sáburú ń bẹ láti wá debunk àwọn àyọlù àwọn àyọkà láti inú tírà àkọ́kọ́ fún tọ̀ríkọ̀ àtìjàníyà tírà àkọ́kọ́ yìí níbi tó pàtàkì dé lójú ọ̀nà tìjàníyà kò sí tírà míì mọ́ tí wọ́n kọ láì máa sẹ́rí sí àwọn àyọlù nínú tírà jàwáìrù àlìmáàní wàbùlùkù àlìàmáàní. ká má bàa fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò la fi fi mọ lórí ọ̀wọ́ tí àìníkan nítorí pé àwọn tírà yòókù tí wọ́n ṣe lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà yálẹ̀ èyí tí wọ́n kọ lárúbáwá tàbí èyí tí wọ́n kọ ní gẹ̀ẹ́sì tàbí èyí tí wọ́n kọ ní èdè yorùbá gbogbo ẹ̀ pátá wọ́n ka jàwáìrù lè màání wàbùlùkù lè àmání wọ́n kà sí umulikitaabi umulikitaabi fi tọ̀ríkọ̀ àtìjàníyà. nígbà tí aláwo ti wá ṣe tó ga sí pé ó múlẹ̀ kìtáàbù wọn òun là ń lò wọn ò rí ibi sásì tó bá lọ ga sí pé tíra kan tí ará Ìbàdàn ṣe lórí Tìjàníyà tíra kan tí ará ilẹ̀ Haúsá ṣe lórí Tìjàníyà tó ti wá ń kóòtì jàwárù lè máa ní bàbá ń lò ní ohun tí wọn bá máa sọ fáyé ni pé ohun tẹ́ni yẹn sọ kò sí nínú tíra jàwárù lè máa ní wàbùlùkù ìsọkúsọ tẹ́ni yẹn sọ nípa tìjàníyà kò sínú umuli kìtàbì tìjàníyà ohun tí wọn bá máa sọ nìyẹn àmọ́ àti wá ṣẹ́gun ọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ lẹ́fi rí wọn tí wọ́n dákẹ́ rọ́rọ́ kì í ṣe pé wọn ò mọ̀rọ̀ sọ kì í ṣe pé wọn ò mọ kéwù wọ́n ké tíà wọ́n ké mi tìtì wọ́n ké tíà wọ́n ké mi tìtì ìyẹn ni pé ó nínú àwọn tìjà níyà àti kọ̀dùríyà. tí wọ́n mọ sẹ̀ríà al-islamiyya àwọn tí a sẹ̀ríà islam tí wọ́n mọ̀ yanjú àmọ́ wọn ò gba tító pẹ̀lú ẹ̀ wọ́n tún wá lọ bọ́ sínú tọ̀ríkọ̀ tìjàníyà àti kọ̀dìríyà nípasẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀nà tó wà nínú sẹ̀ríà islamiyya ó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ nípasẹ̀ gbígbé ìṣìnà tìjàníyà ti kọ̀dùríyà gún orí ṣẹ̀ríà ìsìlámíyà. nítorí náà bí àwa mùsùlùmí bá a ṣe ní umulikitab tí í ṣe alukur'an umulikitab yìí tọ̀ríkọ̀ tìjàníyà ni mo gbé lọ́wọ́ yìí. àwa mùsùlùmí our master book is Quran master book ìjọ tìjàníyà ní tilé tó kó òun nù. ẹ bọ́ síta kẹ́ ẹ sọ pé kì í ṣe master book yín kẹwájú ìwé tíra míì tó ń ṣàlàyé ojú ọ̀nà tìjàníyà tó ń ṣàlàyé àwọn àdìọ́kàn tìjàníyà tó ń ṣàlàyé àwọn àwòrọ́ọ̀dù tìjàníyà tó síwájú tírà yìí jawahiru alimaani wa bulugu aliamani bí àwa mùsùlùmí bá a ṣe ní tírà kejì tí í ṣe kútùbù súnà kútùbù súnà kútùbù ahadith tó ń jẹ́ ṣẹ́ríù fún alukur'an bẹ́ẹ̀ náà ni àwọn tìjàníyà àwọn náà ní tírà kejì tí ń ṣàlàyé master book wọn tírà kejì yẹn òun náà ni kìtáàbù rìmáà hisbu rahim alanuhur hisbi rajin torí pé òun ni sẹ́rí fún mọ́sábùkù àwọn tìjàníyà tó túmọ̀ sí pé ohunkóhun tí wọ́n bá sọ nínú jàwárù lè mà á ní wàbùlùkù lè àmà ní àlàyé rẹ̀ á bá nínú kìtáàbù rìmà méjèèjì ni wọ́n papọ̀ sínú mùjáládù kan tí mo gbé lọ́wọ́ yìí méjèèjì ni wọ́n papọ̀ sínú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ jawarul maani wa bulugul amani ó jẹ́ fọ́lùmù méjì ṣẹ́ríù rẹ̀ náà ó jẹ́ fọ́lùmù méjì gbogbo ẹ̀ látakọ̀ ló wà nínú ṣẹ́ra tí mo gbé lọ́wọ́ yìí kí àwọn tìjà níyà kí wọ́n bọ́ síta kí wọ́n sọ pé tíra yìí o ọ̀tá ṣéwù ahmadati dánilókọ́. ẹ̀gbọ́rọ̀ mi yé kí wọ́n bọ́ síta kí wọ́n sọ pé tíra dàwa erùlì màání wàbùlùgùlì àmání àti sẹ́ríù rẹ̀ kìtáàbù rìmá káwọn onítìjáníyà bọ́ síta kí wọ́n sọ pé ọ̀tá Shehu Ahmada Tijani ló kọ́ ẹni kí wọ́n wá pòdúsì tíra míì tí a ti rí àlàyé lórí ìlànà tìjàníyà àwọn àdìọ́kàn tìjàníyà àwọn àrọ́ọ̀dù tìjàníyà ìyẹn àwọn nǹkan kíkà tí ń bẹ nínú tìjàníyà bíi sọ̀látólè bíi ìjáwò báratùlù kamal àtàwọn nǹkan míì tó burú tó burú tó burú tí wọ́n ń fẹnu ara wọn kà àti àwọn ọlá ọlá arọ tí ò sí lọ́dọ̀ ọlọ́run tí Shehu Ahmada Tijani tó gbé kalẹ̀ fún àwọn àwòrán ọdún wọn kí wọ́n júwe wa sí tírà míì kí wọ́n kọ́kọ́ dì sóòlù ilé kí wọ́n sọ pé ọ̀tá Ṣéhù Ahmada Tijani ló kọ ọ́ láti bẹ̀rẹ̀ dópin kí wọ́n wá júwe wa sí tírà míì kò kú sí ẹni tó kúkú wà láyé lónìí nínú Tìjàníyà tó lè sọ pé òun àti Ṣéhù Ahmada Tijani pé àwọn jọ pàdé ara wọn. tàbí òun àti umaru futi ọmọ mali kí wọ́n sọ pé àwọn jọ pàdé ara wọn ok àkọsílẹ̀ àtọwọ́dọ́wọ́ náà bá tẹ̀fìmọ̀tì ń jẹ́ àtọ̀ríkọ́ àtìjàníyà lẹ́fìmọ̀tì ń jẹ́ àrọ́dù àtìjàníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí wọ́n bọ́ síta kí wọ́n sọ àwọn ọ̀rọ̀ náà fún wa bí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n gbà wípé èmi kò pa irọ́ mọ́ ìjọ àtijọ́ àníyàn Wàyí o ní ìjẹ́ẹ̀dógún a ní àwọn ìdíwọ́ pẹ́pẹ̀pẹ́ lórí network la fi gbádùn ara wa dáadáa. àwa fẹ́ tún ọ̀rọ̀ náà gbé kalẹ̀. ohun tí ó wà jẹ́ àkọlé rẹ̀ òun ni ìrètí asán ìrètí asán ìrètí òfo èyí tí sheu ahmada tijani tó gbé kalẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lè ṣe wọ́n lójú ọ̀yìn. sí ojú ọ̀nà àtọ̀ríkọ̀ àtìjàníyà èyí tí ṣèyítọ́ọ̀nù kan tó lo ṣéwù ahmadu àtìjàní láti dálẹ̀. aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa. naam ìrètí asán ìrètí òfo ìrètí irọ́ èyí tí sheu ahamada àtìjáni tó gbé kalẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ nítorí kí wọ́n lè gba wèrè àtọ̀ríkọ̀ àtijọ́ níyà. nínú tírà jawahiru alimaani wabulugu alamani. Al volume one volume one ní page fifty six bó bá jẹ́ pé ẹlẹ́yin búlù tí mo fi hàn wáyìí níbẹ̀ lọ́wọ́ tiwa léyìí. bí ó bá jẹ́ ti jọ́hún ẹlẹ́yìn pupa níbẹ̀ lọ́wọ́ tiyín mọ́tínù jàwáírù lè máa ní volume one page one thirty three page one thirty three. Shehu Ahamada Tijani ní abẹ́ àlìfọ́sùlù afani fi fọ́dìlì wíìdì yìí wàmọ́ àádàhùn lọ́hùn lè tààlì yìí. وصفة المريد وحاله وما يقطعه عن أستاذه ẹ̀dín tí wọ́n fún ọ̀rọ̀ tí a fẹ́ mú àyọkà àyọlò jáde nínú rẹ̀ nìyẹn. àmọ́ ọ̀rọ̀ tá a fẹ́ kà gangan ó wà ní page fifty six. tí a bá wo page fifty six yẹn. ọ̀rọ̀ ìrètí asán ìrètí òfo ọtẹnu sheu ahmed àtijani jáde sí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹ lọ wo ìparí láì kẹta sí láì kẹrin mo kọ́kọ́ fẹ́ ka gbólóhùn kan jáde níbẹ̀ yẹn. Shehu Ahmed Tijani sọ pé wà á nà máa ń rọ̀ á ní fakọt gọ̀ọ́yàtùhù yẹ́dókúlù lìjánà bìlà ìsáábìn wàláyò azabu dájúdájú ẹni tó bá fojú gan ní mi lásán ẹnikẹ́ni tí ó bá fojú gan ní mi lásán ìyẹn ni pé gbogbo ẹni tí ó wà láyé ní àsìkò tí ṣéwù. Ahmada Tijani wà láyé ṣe mọ̀ pé àwọn tí wọ́n wà láyé nígbà náà tí wọ́n sì láǹfààní láti pàdé Ṣéhù Ahmada Àtìjáni kí ni kí wọ́n máa retí lọ́dọ̀ Ọlọ́run lórí pé wọ́n kàn rí pàdé Ṣéhù Ahmada àtìjáni lásán lásán.